Matthew orí kọkànlélógún. nígbà tí wọ́n súnmọ́ etú Jerúsálẹ́mù tí wọ́n dé Betfage ní òkè Ólífì nígbà náà ni Jésù rán àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ méjì lọ ó wí fún wọn pé. ẹ lọ sí ìletò tí ó kọjú sí yín lọ́gá ẹ̀yìn ó rí kẹ́tẹ́kẹ́tẹ́ kan tí a so àti ọmọ rẹ̀ pẹ̀lú ẹ tú wọn kí ẹ sì fà wọ́n fún mi wá bí ẹnikẹ́ni bá sì wí nǹkan fún yín ẹ̀yin ò wí pé olúwa ní í fi wọ́n ṣe lọ́gán ni yóò sì rán wọn wá. gbogbo èyí ni a ṣe kí èyí tí a yọ láti ẹnu wòlíì wá kí ó lè ṣẹ pé. ẹ sọ fún ọmọbìnrin Síónì pé kíyèsí ọba rẹ̀ ń bọ̀ wá sọ́dọ̀ rẹ ó tẹnu ó jókòó lórí kẹ́tẹ́kẹ́tẹ́ àti lórí ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ àwọn ọmọ ẹ̀yìn náà sì lọ wọ́n ṣe bí jésù ti wí fún wọn wọ́n sì fa kẹ́tẹ́kẹ́tẹ́ náà wá àti ọmọ rẹ̀ wọ́n sì ti aṣọ wọn sí ẹ̀yìn wọn wọ́n sì gbé jésù kà á ọ̀pọ̀ ìjọ ènìyàn ti aṣọ wọn sí ọ̀nà ẹlòmíràn ṣẹ́ ẹ̀ka igi wẹ́wẹ́ wọ́n sì fún wọn sí ọ̀nà ìjọ ènìyàn ti ń lọ níwájú àti èyí tí ń tọ̀ wọ́n lẹ́yìn kígbe wípé òsáyà fún ọmọ dáfídì olùkúni ẹni tí ó bọ̀ wáyé orúkọ olúwa òsáyà lókè ọ̀run. nígbà tí ó dé jerúsálẹ́mù gbogbo ìlú mì tìtì wípé. ta nìyí? ta nìyí? ta nìyí? ìjọ ènìyàn sì wípé. èyí ni jésù wòlíì láti násárẹ́tì ti gálílì. jésù sì wọ ẹnu tẹ́ḿpìlì ọlọ́run lọ ó sì lé gbogbo àwọn ẹni tí ń tà àti àwọn tí ń rà ní tẹ́ḿpìlì jáde ó sì yí tábìlì àwọn onípàṣípààrọ̀ owó dànù àti ìjókòó àwọn tí ń ta ẹyẹlé ó sì wí fún wọn pé. a ti kọ́ pé ilé àdúrà ni a ó máa pe ilé mi ṣùgbọ́n ẹ̀yin sọ ọ́ di ìwọ̀ ọlọ́ṣà. àti àwọn afọ́jú àti àwọn amókun wá sọ́dọ̀ rẹ̀ ní tẹ́ḿpìlì ó sì mú wọn lára dá ṣùgbọ́n nígbà tí àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé rí ohun ìyanu tí ó ṣe àti bí àwọn ọmọ kéékèèké ti ń ké ní tẹ́ḿpìlì wípé. hòsánà fún ọmọ dáfídì hòsánà fún ọmọ dáfídì. inú bí wọn gidigidi wọ́n sì wí fún un pé. ìwọ gbọ́ èyí tí àwọn wọ̀nyí ń wí. jésù sì wí fún wọn pé. bẹ́ẹ̀ ni ẹ̀yin kò ti kà á nínú ìwé pé láti ẹnu àwọn ọmọ àgbo àti àwọn ọmọ ọmú ni ìwọ ti mú ìyìn pé ó sì fi wọ́n sílẹ̀. ó jáde kúrò ní ìlú náà lọ sí bẹ́tánì ó wọ̀ síbẹ̀. nígbà tí ó di òwúrọ̀ bí ó ti ń padà bọ̀ sí Jerúsálẹ́mù ebi ń pa á. nígbà tí ó rí igi ọ̀pọ̀tọ́ ní ọ̀nà ó lọ síbẹ̀ kò sì rí ohun kan lórí rẹ̀ bí kò ṣe kìkì ewé ó sì wí fún un pé. kí èso kí ó má so lórí rẹ láti òní lọ títí láéláé lójú kan náà igi ọ̀pọ̀tọ́ náà gbẹ nígbà tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ rí i ẹnu yà wọ́n wọ́n wí pé. igi ọ̀pọ̀tọ́ yìí má tètè gbẹ. jésù dáhùn ó sì wí fún wọn pé. lóòótọ́ ni mo wí fún yín bí ẹ̀yin bá ní ìgbàgbọ́ tí ẹ kò bá sì ṣiyèméjì ẹ̀yin kì yóò ṣe kìkì èyí tí a ṣe sí igi ọ̀pọ̀tọ́ yìí ṣùgbọ́n bí ẹ̀yin bá tilẹ̀ wí fún òkè yìí pé ṣídìí kí o sì bọ́ sínú òkun yóò ṣẹ ohunkóhun gbogbo tí ẹ̀yin bá béèrè nínú àdúrà pẹ̀lú ìgbàgbọ́ ẹ̀yin ó rí gbà. nígbà tí ó sì dé inú tẹ́ḿpìlì àwọn olórí àlùfáà àti àwọn àgbà àwọn ènìyàn wá sọ́dọ̀ rẹ̀ bí ó ti ń kọ́ àwọn ènìyàn wọ́n wí pé. àṣẹ wo ni ìwọ fi ń ṣe nǹkan wọ̀nyí ta ni ó sì fún ọ ní àṣẹ yìí. jésù sì dáhùn ó sì wí fún wọn pé èmi ó sì bi yín léèrè ohun kan pẹ̀lú bí ẹ̀yin bá sọ ọ́ fún mi èmi ó sì sọ fún yín àṣẹ tí èmi fi ń ṣe nǹkan wọ̀nyí baptisimu Jòhánù níbo ni ó ti wá láti ọ̀run wá ni tàbí láti ọ̀dọ̀ ènìyàn. wọ́n sì bá ara wọn gbèrò wípé. bí àwa bá wí pé láti ọ̀run wá ni òun ó wí fún wa pé èéha ti ṣe tí ẹ̀yin kò fi gbà á gbọ́ ṣùgbọ́n bí àwa bá sì wí pé láti ọ̀dọ̀ ènìyàn àwa ń bẹ̀rù ìjọ ènìyàn nítorí gbogbo wọn ka Jòhánù sí wòlíì. wọ́n sì dá Jésù lóhùn wípé. àwa kò mọ̀. ó sì wí fún wọn pé. ǹjẹ́ èmi kì yóò wí fún yín àṣẹ tí èmi fi ń ṣe nǹkan wọ̀nyí ṣùgbọ́n kí ni ẹ̀yin ń rò ọkùnrin kan wà tí ó ní ọmọkùnrin méjì ó tọ̀ èkíní wá ó sì wí pé ọmọ lọ ṣiṣẹ́ lónìí nínú ọgbà àjàrà mi ó sì dáhùn wí pé èmi kì yóò lọ ṣùgbọ́n ó ronú níkẹyìn ó sì lọ ó sì tọ̀ èkejì wá ó sì wí bẹ́ẹ̀ gẹ́gẹ́ ó sì dáhùn wí fún un pé èmi ò lọ bàbá kò sì lọ nínú àwọn méjèèjì èwo ni ó ṣe ìfẹ́ bàbá rẹ̀. wọ́n wí fún un pé. èyí èkíní. jésù sì wí fún wọn pé. lóòótọ́ ni mo wí fún yín àwọn agbowó òde àti àwọn panṣágà síwájú yín lọ sí ìjọba ọlọ́run nítorí johannu bá ọ̀nà òdodo tọ̀ yín wá ẹ̀yin kò sì gbà á gbọ́ ṣùgbọ́n àwọn agbowó àti àwọn panṣágà gbà á gbọ́ ṣùgbọ́n ẹ̀yin nígbà tí ẹ̀yin sì rí i ẹ kò ronúpìwàdà níkẹyìn kí ẹ lè gbà á gbọ́ ẹ gbọ́ òwe mìíràn baálé ilé kan wà tí ó gbin àjàrà ó sì sọgbà yí i ká ó wá ibi ìfúntí sínú rẹ̀ ó kọ́ ilé ìṣọ́ ó sì fi ṣe àgbàtọ́jú fún àwọn olùṣọ́gbà ó sì lọ sí àjò nígbà tí àkókò èso súnmọ́ etílé ó rán àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ sí àwọn olùṣọ́gbà náà kí wọn kí ó lè gbà wá nínú èso rẹ̀ àwọn olùṣọ́gbà sì mú àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ wọ́n lu èkíní wọ́n pa ìkejì wọ́n sì sọ ẹ̀kẹta ní òkúta ó sì tún rán àwọn ọmọ ọ̀dọ̀ mìíràn tí ó ju àwọn ti ìṣáájú lọ wọ́n sì ṣe bẹ́ẹ̀ sí wọn gẹ́gẹ́ ṣùgbọ́n ní ìkẹyìn gbogbo wọn ó rán ọmọ rẹ̀ sí wọn ó wí pé wọn ó ṣe ojúṣàájú fún ọmọ mi ṣùgbọ́n nígbà tí àwọn olùṣọ́gbà rí ọmọ náà wọ́n wí fún ara wọn pé èyí ni àrólé ẹ wá ẹ jẹ́ kí a pa á kí a sì kó ogun rẹ̀ wọ́n sì mú un wọ́n wọ́ ọ jáde kúrò nínú ọgbà àjàrà náà wọ́n sì pa á ǹjẹ́ nígbà tí olúwa ọgbà àjàrà bá dé kí ni yóò ṣe sí àwọn olùṣọ́gbà wọn nì? wọ́n wí fún un pé. yóò pa àwọn ènìyàn búburú wọn nírun ní ipa òsì yóò sì fi ọgbà àjàrà rẹ̀ ṣe àgbàtọ́jú fún àwọn olùṣọ́gbà mìíràn àwọn tí ó máa fi èso rẹ̀ fún un lákòókò. jésù wí fún wọn pé. ẹ̀yin kò ti kà á nínú ìwé mímọ́ pé òkúta tí àwọn ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀ òun náà ni ó sì di pàtàkì igun lé èyí ni iṣẹ́ olúwa ó sì jẹ́ ìyanu ní ojú wa. nítorí náà èmi wí fún yín pé a ó gba ìjọba Ọlọ́run lọ́wọ́ yín a ó sì fi fún orílẹ̀-èdè tí yóò máa mú èso rẹ̀ wá ẹnikẹ́ni tí ó bá ṣubú lu òkúta yìí yóò fọ́ ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá ṣubú lù yóò lọ lúlú. nígbà tí àwọn olórí àlùfáà àti àwọn Farisí gbọ́ òwe rẹ̀ wọ́n wòye pé àwọn lè ó ń bá wí ṣùgbọ́n nígbà tí wọ́n wá ọ̀nà àti gbé ọwọ́ lé e wọ́n bẹ̀rù ìjọ ènìyàn nítorí tí wọ́n kà á sí wòlíì